ودينية كلية أهل السنة والجماعة للدراسات الإسلامية والعربية àdébàkà Ìlọrin ti ṣe ń gbẹ́ mí tẹ̀lé jọkọjọ ẹ̀kọ́ kí ewu kíkẹ́ yé bámu pẹ̀lú àlùkò àlò òṣùlẹ̀ akẹ́kọ̀ọ́ yóò fi mójútó rẹ̀ sọ́nà wọ̀ba àlùá yóò sì kú kẹ́kẹ́ ó lè rárá ìwọ̀n mọ̀lúwàdì àmójútó tó péye oúnjẹ ní tẹ̀pẹ́ àyíká ìdẹ̀wù àgbékalẹ̀kùn nílọ́dún ahlu sunna wal jamaa wà nípa pẹ̀lú àṣẹ ìgò ẹ̀kọ́ ìpele kọ̀ọ̀kan bí ìpele ìtìláyé ẹ̀jáde òfin mọ́sálẹ́mù aago mẹ́jọ àárọ̀ ṣaago kan ọ̀sán ní ètò ẹ̀kọ́ kíkọ́ wọn lójoojúmọ́ àyàfọ́ ọjọ́ àlàmísì àti jímọ̀ ètò ìyàpọ̀ ayẹta kíndùn kọ àníyàn máa ń wáyé láàrin aago mẹ́ẹ̀lọ̀ sí mẹ́fà ìrọ̀lẹ́ dr abdulfasa sàwé olùdásílẹ̀ ilé ẹ̀kọ́ tọmọdé tàgbà tọkùnrin tó bẹ̀rẹ̀ títí lórí ìyàwó lọ́ọ̀dẹ̀ nílẹ̀ fún ilé ẹ̀kọ́ yìí sí ilẹ̀ fún àyíká umu python central mall adabata ìlọrin fúnra sí ilé ẹ̀kọ́ náà wà ládojúkọ alájẹ ìyàbọ̀ ní ọ̀dẹ̀ ẹ̀dùn zero eight one zero three three five àlùsùnà wà jàmá àdábàtà ìyọrí ni ìtẹ̀síwájú ti dé bá kéwú kíké ayọ̀ ká máa fẹ̀ kọ́tẹ́ náà fún mi fún mi fún mi. alhamdulillah nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruh wa na'udhu billahi min shururi anfusina wa sayyiati a'malina man yahdihi Allahu fala mudilla lahu man yudlil fala hadiya lahu أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد هذا هو قسم الله وبا طريق أتيك يولون فوى النبي ومحمد وبعوان على إلي النبي وصحابة بنتي أنت إلى النبي صلى الله عليه وسلم تفيد يجوب بند القيامة abẹ́lúwa kò fi ìkẹ́ tí a tọrọ yìí kò fi kárí wọn gbọ́wọ́ tí a ń gbọ́ ètò àdínà yóò sọ̀rọ̀ òun náà ni ó tún bẹ̀rẹ̀ báyìí tí a ń gbọ́ra wa kíra pẹ̀lú gbólóhùn assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu ọ̀rọ̀ tí mo ń bábọ̀ wá òun náà ni ọ̀rọ̀ mana ìrántí ọlọ́wọ́n bá ṣe máa ń ṣe àbíkiri àbí ká ní pé bá máa ń dárúkọ ọlọ́run ọba so à ń ṣàlàyé pé àwọn nǹkan tó ń jẹ́ àwọn nǹkan tí kò bá a mu tí àwọn èèyàn tí wọ́n fi bọ́nú àzíkiri ṣíṣe so à ń ṣàlàyé pé kí wọ́n mọ pariwo láti mọ̀ bí ṣàzíkiri so ṣe Islam so bákan náà kí n kóra ẹni jọ ká ní pé a fẹ́ lọ rántí ọlọ́wọ́n ọba kẹ́ mo wá wí nǹkan tẹ́ ń wí yẹn pẹ̀lú gbólóhùn kan náà so ìyẹn náà kò bá mu àyàfi ibi tí fẹ́ fi kún náà lónìí nìyẹn àyàfi tó bá jẹ́ pé èèyàn fi ń kọ́ àwọn

kí àwọn ọmọ akẹ́kọ̀ọ́ kí wọ́n kí padà lẹ́yìn àfà tó ń kọ́ wọn ìyẹn ò kí ń ṣe àbíkírù jamaa yìí yẹn ni pé tààlìm náà nìyẹn ṣùgbí yẹn ṣe wà pẹ́tipẹ́ láti ayé àwọn sọ̀hábà bá ń kẹ́kọ̀ọ́ náà nìyẹn so ní èmi a tún fẹ́ mú ọ̀kan wá nínú àwọn nǹkan tí àwọn tó máa ń kóra wọn jọ sàfikiri tó ṣe pé ó máa ń rú yàn lójú tó máa ń rú wọn lójú wípé ah ẹ̀sìn ní ká máa ṣe zikiri ìjàmá yìí ká máa ṣe zikiri lápapọ̀ ká máa dárúkọ ọlọ́run lápapọ̀ ẹ̀sìn wá ní kò dáa ah ẹ̀sìn sọ pé àdáadáa lẹ̀ ní so wọ́n wá ní ibi tọ́lọ̀ ti ń sọ pé alladhina yadhkuruna Allaha qiyaman wa qu'udan wa ala junubihim. ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما, هلق ما خلقت هذا باطلا سبحانك وقنا عذاب النار وني عيانية عيانية نصرة آل عمران آية 191 وني عا أنتم سيكي الذين يذكرون àwọn تيولون لون دارو قواني Ọlọ́run dárúkọ wọn ní àwọn so kìyàmọ́ tán bá wà lórí ìjòkó ọkọ̀ ìrìn ìdá tán bá tó ń dúró kìyàmọ́ tán bá dúró ọkọ̀ ìrìn ìdá tán bá jòkó kọ́dà wà áìlà jùlọ obìnrin tán bá tó fẹ̀yìn wọn lélẹ̀ so wọ́n ní torí náà ni pé ó gbé yẹnì sọ́dọ̀tò jámọ̀ ẹ̀ náà ni pé ó gbé gbólóhùn ọ̀nà pé àwọn tí wọ́n ń ṣe pọ̀ náà ló gbé wá so tó bá rí báyẹn á jẹ́ pé kò sí kankan bí káwọn náà pọ̀ káwọn máa ṣe zikiri papọ̀ lẹ́ẹ̀kan náà so eléyìí ń bẹ náà àwọn ọ̀rọ̀ táwọn tí wọ́n máa ń ṣe máa ń mú wá wípé òun ni ó mú àwọn máa ń ṣe azukar bí yẹn ló máa wọn azukar ní jama zikiri jama'i so eléyìí túmọ̀ sí pé wọ́n láwọn ní ẹ̀rí wọn àfáwọn ń ṣàlàyé pé àwọn ọ̀rọ̀ yẹn kò lọ bẹ́ẹ̀ wípé torí tẹ bá wo àyà yẹn gangan tó tó máa ń ṣe àwọn tí wọ́n fẹ́ máa ń tako òdodo nìyẹn tó tó bá ti mú ọ̀rọ̀ kan níbi òdodo yẹn gan bí ọ̀rọ̀ tó mú yẹn náà lẹ́tì máa rí i pé níta ń fi yìí ṣe kò lọ fún un lò fún kò lọ fún un. الدليل يعني الصحيح والاستدلال به غير الصحيح ẹ̀rí tó lálàáfíà lẹ mú wa àmọ́ kò lálàáfíà pẹ̀lú nǹkan tí ẹ fẹ́ lò fún so kárí gbólóhùn nítorí aláàbí náà àwọn tí wọ́n àwọn tó ṣe pé yadkuruna Allah àti wọ́n rántí ọlọ́run so káwá ní ìyẹn níwàá mú wa náà káwá ló kóra wa jọ ká máa rántí ọlọ́run à kò jọ bẹ́ẹ̀ ọjà tábàtẹ̀ ní kìyà máa ń pàjọ́ ra wa lórí ìjòkó eh, lórí ìdúró ọ̀dà kùnrin ìdáná àtúnjọ jòkó ṣe wàhálà jùlọ bì í sẹ́ẹ̀ tó máa ń jọ sùn papọ̀ náà sẹ́ẹ̀ tó ń jọ fẹ̀gbẹ́ lílẹ̀ náà láti mọ̀ sí ṣe zikiri so ìyẹn láti mọ̀ pé kò lọ bẹ́ẹ̀ kọ́lá ọ̀rẹ́ tẹ̀fà karol ṣé ẹ̀túnjọ́ mọ̀ ń ronú papọ̀ náà ni ẹ̀rí pé fíkàlù jámọ̀ yìí náà ló gbé wá tó gbé wá ní jámọ̀ yìí náà ni sọ pé àwọn tí wọ́n ń ṣe tí wọ́n ń pọ̀ ìtumọ̀ rẹ̀ ní kí gbogbo ẹni tí bá ń ṣe ní gbogbo àyíkáyè tó bá wà alladhina yadhkuruna Allah gbogbo àwọn tó bá máa rántí ọlọ́run sọ̀rọ̀ yẹn jọ bí gbàtọ́lọ́run al-Qur'an wípé alladhina yuqimuna as-salata ويؤتون الزكاة وبالآخرة هم يوقنون ẹ̀rìkì jámù náà ló gbé wá alladhina yuqimuna as-salata àwọn tó máa ń kírun a rí pé èèyàn máa ń kírun ó gbé wá ní jámù ọ̀rọ̀ tó wá ní wayutuna zaka àwọn tó máa ń yọ zaka tó máa ń yọ zaka ní jama ìgbà tó gbé wá ní jámù yẹn náà sí jama ni wọ́n máa ń yọ ìgbà tó gbé wá ní pé àwọn tí wọ́n pọ̀ tó máa ń yọ zaka wá mi pé wọ́n máa ń yọ zaka wọn ní jama ìrọ̀ tó láti mọ̀ pé kí ọ̀rọ̀ wá láti inú al-Qur'an kó wá mú gbólóhùn ẹni kí plural word kò jẹ́ pé náà ló bá wá bí àwọn tí wọ́n ń ṣe tí wọ́n pọ̀ kò túmọ̀ sí pé nǹkan yẹn ti di pé kẹ́ ẹ máa ṣe nǹkan yẹn ní àpapọ̀ lẹ́ẹ̀kan náà ìkẹ́ra ní ọyá o ẹ̀jẹ̀ ká kí Qur'an gbogbo àkàmọ́ ọ̀hún bẹ́ẹ̀ náà lẹ́ẹ̀kan náà àbí ọyá o afẹ́sẹ̀ la ilaha illallah kàmọ́ ọ̀hún afẹ́sẹ̀ àsálátù kàmọ́ ọ̀hún kàmọ́ wí papọ̀ kọ̀ lọ ọ̀rọ̀ islam náà bákan náà hadith kan náà bẹnu sahih muslim àbíká nínú bukhari àti muslim ló ti wà ní so hadith yìí àwọn tí wọ́n máa ń ṣe jama àti máa ń ṣe àdíkìrí ní jama pàtàkì jùlọ àwọn onísúfí àwọn onísáwí ah, ìmọ̀ bẹnu hadith kan máa ń lò ti pé òun náà máa kí ń ṣàlàyé pé báwọn ti kóra wọn jọ yẹn báwọn ti ń ṣe àdíkìrí táwọn ti láyé láyé láyé táwọn ti sùwánà láyé bí a ó túmọ̀ sí pé táwọn ń ṣe òun ó dá báwọn ń ṣe lápapọ̀ so kí ni hadisi náà hadisi àbí òrùlé ọ̀tọ̀rọ̀ dí ọlọ́ àyànfò ni ẹ máa wọ hadisi yẹn mo fẹ́ ká kíyèsí ká tẹ̀lé mi dé ìgbẹ̀yìn hadisi yẹn so ọlọ́run bá ní ẹni àbúrẹ́rà ní pé inna lillahi tabaraka wa ta'ala malaikatan sayyara fudala. ìkànnì ní ó dá àwọn màláíkà kan àwọn màláíkà yẹn àwọn máa ń rìn káàkiri ni wọ́n ní ọlá èèyàn gidi ni wọ́n lọ́dọ̀ ọlọ́wọ́n ọba yattabi'una majalisa zik nítawọn máa ń wá kiri pé máa ń wá pé ń burú ti ń sàdíkiri ìjókòó àdíkì la máa ń wá káàkiri tó bá ti wáyé ráwọ́ jẹ̀dù qawman tó bá ti wá rí àwọn ìjọ kan yadkuruna Allah tó ń dárúkọ ọlọ́run tànádáwó ẹlòmú ìlà hajatikum wà ní ẹ tètè máa bọ̀ wá nǹkan tí ń wá káàkiri náà rẹ o so ibi mo bẹ ní nǹkan tí máa ń dààmú àwọn tá máa ń ṣe zikiri ní jama wọn ni qawmun ń tán bá rí àwọn ìjọ kan tán rántí ọlọ́run so wọn làwọn màláíkà yẹn fayahifuna ń bí ajínì àti ìmìlẹ̀ sàmà wọn wá tó ìfẹ́ wọn ìyẹ́ wọn fi bò wọn láti sánmà wá sí ayé. قال ويسألهم ربهم tó bá wá lọ sọ́dọ̀ ọlọ́run ọba ní òkè ọlọ́run ọba bí wọn yóò bí àwọn màláíkà wa huwa a'lamu minhum ọlọ́sìn tó onímọ̀ nǹkan tí ń bí wọ́n jù wọn lọ yóò ní ma yaqulu ibadi kí làwọn ẹlú mi yẹn ń sọ qalu wọn ni yaqulun yaqulu qala alábìnrin wọn sọ pé yusabbihunaka yukabbirunaka yuhallilunaka yuhammidunaka so wọ́n ni wọ́n ti subhanallah wọ́n ti alhamdulillah wọ́n ti la ilaha illallah so wọ́n ni yẹn sẹ́mà ah, ibi gbólóhùn yìí yusabbihuna tó gbé wá ní yẹni sighatul jam'i wọ́n tún fi ọwọ́ agbowó bẹ́bẹ̀ pé ṣe tiri báyìí ṣe tiri báyìí báwọn náà sì máa ń ṣe nígbà kan náà gbàtí mi náà fi ń ṣe so tí n bá ń ọ̀rọ̀ nú ọ̀rọ̀ tó dààmú mi jù tó fún mi ní wàhálà jù nígbà tí mo fi ń ṣe sáwé nígbà tí mo fẹ́ fi kalẹ̀ ọ̀rọ̀ bíkiri àdìsí ń bẹ náà àdìsí tó tó tó dààmú mi jù nípe ah sẹ́wọ̀n nǹkan ìwà àdìsí yìí يسبئون يكبرون يهللونك يحمدونك فيقول أهل رهوني ọlọ́run wà ní ṣé wọ́n rí mi ni bó ṣe ń sáfọ̀ mọ́ yìí wọ́n wà ní à ah, wọ́n wà ní wọn ò rí ọ̀ mọ́ra àwọ̀ ọlọ́run wa ní à ah, wà kayfa law ra'awni tó bá wá rí mi ń kọ́ bò ní wọ́n wà ṣe màláìkọ̀ ni yaquluna law ra'awnak law ra'awk kanu ashaddu laka ibadatan wa àwọn dúpẹ́ wá àwọn ọmọ èèyàn gan ọ̀tọ́ kan bá mm-hmm. mo grant wọn ní àlìjánnà pẹ̀lú nǹkan tí wọ́n ń ṣe yẹn mi ọlọ́wọ́ bá yọ́nú sí wọn. tí obi tí wọ́n máa ń dààmú àwọn oní síkìrì ìjàmọ́ yìí àwọn ní sufi òun náà ní pé gbólóhùn sí rọ́tòlù jámọ́ yìí. so wọ́n ti gbà pé pé sí rọ́tòlù jámọ́ yìí yẹn ó yàtọ̀ kò tún mà sí pé wọ́n ń ṣe papọ̀ ó ní pé bí kéèyàn jókòó nìsín ẹ̀rí kí mo ti kàdé sí kan jùlọ pé ànábì ní inna lillahi eh, idha ijtama qawmun fi baytin min buyutillah ìṣtìmá ni wọ́n ń sọ ìpéjọ nítorí pé ẹgbẹ́ àti kiri so ìbí ìpéjọ nítorí pé ẹnìkan máa ka Kùránì gbogbo yóò máa lẹ́sẹ̀ sí sòtẹ́nì kan bá tó kàtẹ́ nìkan ló tún gbà gbogbo yóò tún lẹ́sẹ̀ sí iná ń pè ní ìṣìmá wèlèdèk abẹ́nìkan bá yín sọ̀rọ̀ ọlọ́run ọba ìpéjọ láti zàdí kiri nù kì ṣe zikiri jàmáì so dẹ́lẹ́yìn náà ayé àti ayé àti mọ̀kàyà àti àdéṣì tí mọ̀kàyà yìí tí àwọn sàábà níbi wọn gbọ́yé wọn gbọ́ ìsọ́bẹ̀ òunaka yọ̀hẹ́lẹ̀ lónaka yọ̀hẹ́mẹ̀ lónaka wípé ó wọ́n ní ká mọ̀ sí lápapọ̀ ní sáwọn sàábà gbọ́yé wọ́n gbọ́yé kì í sọ̀nà tánàbí gbà sàlàyé rẹ̀ fún wọn nìyẹn irú ẹ̀ ló fà ní mo fi mú ọ̀rọ̀ Ibn Mas'ud wá ń jò ní pé njọ́ tó rí wọn Abdullahi ibn Mas'ud ìjọ tó rí wọn tí ni ó sọ̀rọ̀ tó lé fún wọn pé ah ìlànà mi lẹ́mọ̀ fẹ́ dálẹ̀ yìí o ha ọ̀nà bídí alẹ́mọ̀ fẹ́ sílẹ̀ yẹn ni pé ọ̀nà àánú lẹ́fẹ́ sílẹ̀ fáwọn èèyàn yìí o so wọ́n sáré padà rẹ̀ so ẹni pé sigatul jam'i kò túmọ̀ sigatul musharaka musharaka kò wá ní fa'ala nke yóò zá yóò sábẹ̀ ṣúnaka yóò hálìlúnaka kò gbé wá báwọn so kò wọ́n lè musharaka so ó gbé wá ní sọ́gátòlù jam'i yàní kullun yuhamiduna kullun yahmadullaha ala hiddatihi nǹkan lukúrò tí ọlọ́wọ́ bá lọ́kọ̀ọ̀kan lọ́kọ̀ọ̀kan ní tiẹ̀ ni àmọ́ wọ́n pọ̀ ní àyè yẹn bí kí wọ́n wà ní mọ́sálásí kẹpọ̀ kún kálukú jòkó kọ́ máa ń ṣe àtikárù tiẹ̀ lọ́nà tọ̀tọ̀ so eléyìí ni à ń pè ní pé ìyẹn ń fi al-ijtima' lil-dhikr ìyẹn kójọ fún àbíkiri so n táwọn gbìyànjú láti ṣàlàyé fúnra wa òun náà ni pé ká wò ó tábà fẹ́ tẹ̀lé àṣẹ ọlọ́wọ́n ọba àfẹ́ tẹ̀lé ní ti ànábì sallallahu alaihi wasallam tó júwe fún wa wọ́n mọ̀ jẹ́ pé ọ̀nà tí kò gbà ṣe àbí ọ̀nà tó ti gbà kọ́ ṣètọ́nù lè ẹwú bá ti ń sọ àwọn ọláńlá àwọn oríláńlá ti ń bẹ fún àtìkáàrò kíkà àtìkáàrò kíkà so tó ṣe pé ànábì ni alladhi yadhkuru Allaha walladhi la yadhkuru Allaha kamathali al-hayyi wal-mayyit ẹni tó mọ̀ nípa zikiri àti ẹni tí kì í nípa zikiri ìyàtọ̀ wọn dàí gẹ́gẹ́ bí alààyè àti òkú ànábì níta ló wù kó ju kọ́ máa rí one one thousand ládá lójoojúmọ́ ànábì ní ẹni tó bá wù kọ́ máa subhanallah subhanallah subhanallah kọ́ máa ṣe ọgọ́rùn-ún ẹ̀wọ̀n ká subhanallah ìlàsán. sọ wá gbogbo àwọn kinní náà ni ṣètọ́nù wa wọ̀ pé ẹ̀yin ọgbà ládá yín sì la ọ̀nà míì kalẹ̀ fún yín ọ̀nà tí ànábì yín ò fi kọ́ yín yẹn ń là kalẹ̀ tẹ́ ìyapa ìlànà ànábì ẹ̀wà ní orílẹ̀-èdè àwọn onímọ̀ yóò mọ̀ jẹ́ pé ń ṣe àlùbídà ń ṣe àdádálẹ̀ ni so àwa mùsùlùmí ẹ dákun ẹ ká jìnnà sí gbogbo àwọn ìlànà yìí bẹ́ẹ̀ náà ni ká máa ṣàtúkàrọ̀ àrọ̀nà tí mo mú ládàá kún oni ni ká fi tẹ̀sùbà ká fi ọwọ́ wa ọmọ níka wa orí ọmọ níka wa àdéhùn wa tí anabi sallallahu alaihi wasallam yu'akkidu tasbihahu bí anamulihi nípe ni anamul òun ni jamu unmula unmula òun náà pè ní orí ìka ibi tíìpù ẹ̀yìnbí fíńgà wa tíìpù rẹ̀ orí rẹ̀ òun pè ní unmula ìgbèlà nẹ́bí wọn fi ń ka àdìkárì wọ́n ní ànábì máa fi ń kà yọ àkàtì tọ́síbí ha ó bí aná amúlèyé ó lè ọmọ kalẹ̀ ní máa fi ń ka àwọn àtikáwò rẹ̀ tí bá ń kà so ànábì tó wá tó sọ wípé ẹ máa àkìdú tọ́síbí ẹ̀kún bí aná amúlèkùn ẹ máa ka àwọn àtikáwò yín pẹ̀lú orí ọmọ níka yín ni ẹ máa fi ń kà fa iná hun na mustanfiqat yóò mọ̀ kẹyàmà ànábì ní àwọn ọmọ kà orí ọmọ kà wọ́n sọ̀rọ̀ tó jọ́ bí jọ́ nípa jọ́gbìn ní alkèyàmà pé èmi èmi ní màá fi ń kàtìkà èmi ní màá fi ń kàtìkà so ẹ wá wo nǹkan míì tí àwọn ti fi rọ́pò òǹkà òǹkà láti wọ́n fi kàtìkà rù nísìn so àwọn ẹlòmíì wọn lò lè mú tẹ̀síbà gbọ̀ọ̀rọ̀ ẹlòmíì lè lè kú tẹ̀síbà ten thousand ẹlòmíì lè lè kó ní one thousand ẹlòmíì kó ní hundred ẹlòmíì tó fi àwọn oríṣiríṣi àwọn àrà sí ẹ̀rẹ̀ <laughs> ìgbàwọ́dẹ̀ tó wáyá àwọn oníṣàwíyàn tó ní ìdá tí wọn lọ́tọ̀ bí wọ́n ṣe ń dá àwọn tí òṣìṣàwí ó ní ìdá tí wọn lọ́tọ̀ bí wọ́n ṣe ń dá àhádá kúlù mi rọ̀ tó lẹ́rọ̀ so kò rí láyé ànábì ò rí kò mọ́ rí kò mọ́ tí so ẹ dákun kí ni tí ànábì Allah ṣetán náà lágbára o náà ni àṣẹ́tò Albani rahimahullah wọ́n tó bá ku ẹnu pé tó bá ku ẹnu pé tẹ̀síbà táwọn èèyàn máa fi ń ka àríkìrí òun tó wá jẹ pé tó bá ku ẹnu pé ń pa súnà ìfi ọwọ́ ṣe àríkìrí wọn ló tó kí n fi pati ẹ̀yẹ́ tó yẹ báyìí tán ṣéèkì ni tó bá jẹ pé anna tasbih law anna tasbih yamhu تطبيق سنية يعني عقد الأسابيح عقد التصبيح بأنملة لكفاء أن نجتنب عنه كنت واجب أن نقول وما أو إن با سنة النبي شيء إن بارع تاوتو kí o ní pé á jìnjìnà sí kìíní yìí mùsùlùmí lẹ́rẹ́ sọ fún lónìí pé kàwọ́ rẹ̀ yóò ní yọrí àbí kó mọ ní yóò mọ dàrú mọ òun lọ́wọ́ kó lọ mọ ṣe wá lópò òun náà kódà irun irun mẹ́rin irun òpó mẹ́rin péré ìmọ̀ ń dàrú mọ́ wa lọ́wọ́ yóò sì dàrú èyí ó sì wọ́n pé mẹ́ta mo kí nàbí mẹ́rin ọ̀ alẹ́bí ti fún ọ ní solution alẹ́bí ni padà síbi èyí tó kéré jù yẹn tó padà síbi èyí tó kéré jù ni òun gbà ká lọ́wọ́ ní subhanallah òun fi ọwọ́ rẹ̀ kà subhanallah subhanallah subhanallah subhanallah subhanallah subhanallah ó bá rí pé ọba dàrú mọ́ lọ́wọ́ ọmọ kó yá tààtì ló ti wà níbi twenty rẹ̀ padà sí twenty tó kọ̀ǹtínú ọmọ balẹ̀ ṣó. tòun náà ni pé ń dàrú omi lọ́wọ́ kì í ṣe ẹjọ́ tí èèyàn máa ń rò ẹ wá wo bí ọ̀rọ̀ tẹ̀sùbà ṣe wá dì láyé lónìí tẹ̀sùbà dín tó ṣe pé àwọn èèyàn wá fi ń woṣẹ́ wọ́n fi ń wo iṣẹ́ bí ẹni pé wọ́n fi ìpẹ́ woṣẹ́ wọ́n fi tẹ̀sùbà náà woṣẹ́ nìsín ń tá màrí so tí ìṣẹ́lànà àwa mùsùlùmí àkójúbọ̀ àwọn kátólíkì ni wọ́n ní tẹ̀sùbá àwọn ni wọ́n ní rosary àwọn ni wọ́n ní kìí ṣe ti mùsùlùmí mùsùlùmí lọ fojúràn anábì sí àfojúràn ní mùsùlùmí lọ lè ṣe anábì sí kìlọ̀ kìlọ̀ kìlọ̀ fẹ́yìn mùsùlùmí ipe èmi èmi ni ẹ máa wò khaliful yahuda wan nasara ẹ yapa táwọn yahudu bá ń ṣe àtàwọn nasara ẹ mọ́ ṣẹ̀sìn bíi tiwọn ẹ ṣe bí mi ṣe ń ṣe tí mo ń wá fún yín ní kẹ gbáyín mọ́ kẹ dìímú alaykum bi sunnati súnà mi ni ẹdún ní máa àìdú alayya bin nawajiz ẹ fi yín dìímọ́ kẹ dìímọ́ gan àwọn lónìí ìlànà tí ìṣètì wà láàmú lọ lè káàkiri tó níbi gbogbo nǹkan kọ́lẹ̀ ẹ̀wọ̀n gbogbo ìta ń sọ yìí náà ọ̀rọ̀ zikiri jama yìí ìmọ̀ pariwo ṣe zikiri so kìí sí lànà tànà kìí sí lànà àwọn mùsùlùmí lànà wa kọ́ so àfojúràn náà ni ìlọ̀lẹ̀ mú nǹkan ní nǹkan náà ni bẹ́ẹ̀ sí bá dé gbogbo tí ń jẹ́ bídà bẹ́ẹ̀ sì máa rí nu sàgbọ́n ti bá dé bí pé nìsín ó ti jẹ́ pé ìlànà tànẹ́bì ti yìn ètò ẹ̀yìn afikẹ́ sáàmọ́ tẹ̀lé àwọn àkàkàkiri mùsùlùmí náà débi pé òun náà máa ní gbogbo bí táwọn èèyàn bá wọlé ànẹ́bì sì kìlọ̀ fún yín o ànẹ́bì kìlọ̀ fún àwọn mùsùlùmí gbà níṣẹ́ ẹ má bá wọn wọ gbogbo tí wọ́n bá ń wọ káàkiri ẹ̀yin ní ọ̀nà tẹ́ ń gbé ẹ̀sìn yẹn gbà èmi ni mo ti júwe fún yín bẹ́ẹ̀ sì sìn ẹ́ so níbi àdúrà ṣíṣe tó ń bọ́ lọ gbólẹ̀ ti sọ̀rọ̀ ayé di bàbá aládùá ẹ́ mùsùlùmí ṣe máa ń jẹ́ bàbá aládùá mùsùlùmí ṣe máa ń wà lórí rédíò tó ní ẹ máa pè ń bóyá kí n máa ṣàdúrà fún ọ gbọ́wọ́ lé tébù rẹ gbọ́wọ́ agbárí rẹ ṣé ìlànà yín náà nìyẹn ìlànà yín náà nù mùsùlùmí nù tó gbọ́dọ̀ àwọn nǹkan yìí nítorí ká ṣàkíyèsí ni nípa pé à ń ṣe àvíkìrí so ṣé wọ́n ti ọlọ́wọ́n ọba kò ní bùkátà sí kọlọ̀lé wà tẹ̀sùbà so owó yẹn ni wọ́n fi kà wọ́n yẹn ni wọ́n fi kà so ìlànà tàbí sallallahu alaihi wasallam náà so kò bá a mú so ìyẹn ń yapa àṣẹ ọlọ́wọ́n ọba ìyẹn ń yapa àṣẹ Ànábì sallallahu alaihi wasallam ìyẹn tẹ̀lé lánàá Ànábì sallallahu alaihi wasallam ẹlòmíì lè wà máa àwọn ṣókè kan tó wá sọ bẹ́ẹ̀ ń kọ́ pé àwọn afá báyìí tó jẹ pápá súnú náà ni wọ́n kúrò àwọn oṣù nǹkan kan ṣókè Islam tèmíyà wí bẹ́ẹ̀ ṣókè bẹ́ńbáàzù wí bẹ́ẹ̀ ṣókè fèmínú bẹ́ẹ̀ ni ṣé rí bí ẹni tí ń jẹ́ ìlànà alùsùn náà nìyẹn tí ń jẹ́ ìlànà alùsùn náà nù alùsùn náà kì í tẹ̀lé àwọn mistake àbí ìgbìyànjú ìgbìyànjú tó bá ti tako náà alùsùn náà kì í gbà àbí ìdájọ́ tó bá gbé lórí àwọn hadith tó wà da'if alùsùn òkè ń gbà so ètò ìjódodo náà ni alùsùn wọn mú tòun ti bẹ́ẹ̀ wọn ò wá sọ pé àwọn afáàyàn pé ìrìn ẹ̀yẹ ni wọ́n o àbí àwọn onígbà torí wọ́n sọ pé ìgbìyànjú ni wọ́n ṣe pẹ̀lú ìgbìyànjú tó ń ṣe òun ọlọ́run tó fọ wọ́n lẹ́sàn gbàgbọ́gbà táwọn rí àdìs tó clear àdìs tó lálàáfíà ìpínlẹ̀ níbi ní bó ṣe ní káàkiri ní sọ ẹnìkan wá ní òun rí pé àníkàwọn fa tẹ̀sùbá àwọn àwọ àdíṣẹ́ àdíṣẹ́ ọdọ̀ rẹ̀ tí ó tí ó lẹ́lẹ́sẹ̀ lẹ́lẹ̀ kìí sí ànábí ó fa ìtàn tó ní ẹnìkan rí òun rí pé nìkan kó kúrò làbídùn ìǹsà ìǹsà ní ọ̀kan náà yàwó àdíṣẹ́ tó ni so tó bá rí báyẹn ká padà sí di ìlànà ànábì sallallahu alaihi wa alihi so bí ọ̀rọ̀ tẹ́lẹ̀ bá ní ìbéèrè lórí nǹkan tí mo sọ zero eight one zero eight five zero one three seven one zero eight one zero eight five zero one three seven one so fáwọn tí a bá ní wa rahmatullahi wa barakatuh. Láàmì ní káàbọ̀, ọ̀gá ńlá. Mo ti gbọ́ wọn. Ẹ̀sùn àrùn kò àwọn wà pẹ̀lú yín. Mo ń gbọ́ yín. Ẹ̀sọ̀ ìbéèrè mi ni wípé tí a bá ṣe àdúrà fún hmm. ẹ̀sọ̀ àdúrà tẹ́lẹ̀sẹ̀, hmm. ṣé yẹn lẹ́tọ̀ọ́ pé kí èèyàn pa adìyẹ àti kí èèyàn pa ẹran pé tọ̀ kí àdúrà òun kó fi tètè gbàdáadáa ẹ̀kọ́ ìtòkò. Ẹ ṣeun, àdúrà àti sàárà kò jọra wọn. Àdúrà lọ́tọ̀, sàárà ọ̀tọ̀. Ṣé ìṣòro wa ní ká máa ní abẹ́ ní special prayer? ìṣòro àwọn mùsùlùmí nìyẹn special prayer ìlànà mùsùlùmí náà tó kọ́ nìyẹn náà so kí èèyàn ṣàdúrà kò ní ìdíkò ní dandan àfikọ́ pẹ̀rẹ̀ tó bá kọ́lá tí èèyàn bá ní dandan ni èèyàn lè lè bọ́ sínú ẹbọ nge ayé àdúrà yìí àfi kí n o so ó lè léjì yàn tí ó lè jẹ́ pé nǹkan tí èèyàn pa yẹn kó padà di ẹbọ mọ́yàn lọ́wọ́ so kọ́lá wọn bá kó fún wa aleykum salaam wa rahmatullahi wa barakatuh. aleykum salaam ń gbọ́ yín náà lè káàbọ̀. alábílẹ̀ ọ̀rọ̀ tẹ̀síwá tẹ̀sọ̀ tó ń sinmi. àwọn kan wọ́n wọ́n ti gbé kiri ẹ̀ kiri kan náà tó ń pè ní kante wọ́n máa fi ẹ̀sọ́ ọba yìí. ó ti yé. ẹ̀ tẹ́lẹ̀ mi bá ń kí ọ̀rọ̀ tẹ̀síwá wọn fi kọ etí. kó tó mú tẹ̀síwá ẹ̀ ibi tí wọ́n ti tẹ̀síwá dé wọ́n fi fa dání. wọ́n dá kiri ẹ̀ ṣẹlẹ̀ àwọn tó ń ṣe káńtìn yẹn tó ẹ kó bá fi ń káńtìn òfin ka nǹkan míì òfin kò fi ń kakuléètì kakulétọ̀ ni àbí káńtàǹsì òfin ṣe tó tó fi ń kakuléètì mathematics àbí nǹkan kan àbá arithmetic ó lè máa lò yẹn àmọ́ kó ló fi ń ka òhìn tó ń ṣe ní àzíkìrí à tó kò bá mú o kò bá mú lànà nẹ́bì ni ọwọ́ lànà nẹ́bì ni ká fi ṣe ẹ̀rẹ̀ ṣètọ́nù ṣètọ́nù lè fa wàláì ṣètọ́nù lè sọlọ mọṣẹ àlùwà náà وعليكم السلام ní kọmọ sọlá àwọn tìlọ bẹẹ kẹtù náà mi káàbọ̀ náà. ẹ dákun ṣe sẹ́yìnsì ìyẹn lè pa ẹran tẹ́yà sì lè fi oúnjẹ sí i sẹ́yìn òsì ti kí ọkàn wo pé ah n ṣe ara dẹ̀ mí jẹ́ ti sàrà jẹ́ fáwọn èèyàn kó ló lè pa pé wàá bá mi jẹ́ wàá tó burú mbẹ́ẹ̀ so wà ní súnà nàbí sallallahu alaihi wasallam ó ṣe nǹkan kan kan pé jẹ́ ń sànú àwọn jẹ́ ń bú jẹ́ ń bá yẹn ló ń jẹ́ jẹjẹrẹ kò tún tó burú mẹ́ wallahu a'lam. Aleykum salaam wa rahmatulah. Aleykum salaam wa rahmatulah. Ẹ káwọ̀. Ẹ wá sọ. Nà mẹ káwọ̀. Nà. Eh, ó ti yẹ káàbọ̀sọ̀ engineer ṣe rí mọ́wẹ̀ níjọ́ kan kò yí sílẹ̀ náà Nabi sallallahu alaihi wasallam anytime ni ẹ lè wẹ̀ gbogbo bá lè wẹ̀ lẹ́ẹ̀mẹ́ ìwá so kò sí tó burú ń bẹ̀ so dẹ̀wọ́n tó ní kí wọ́n fọ sọ́njọ́ kan náà gbogbo ẹ̀ pátápátá kì í Nabi so ó wá lágbára tó pé ẹ̀ náà bá gbà pé ẹni tí bá ń ti àbí mẹ́tí ń fọṣọ níjọ́ àlàrúbà àbí ń wẹ̀ níjọ́ sátidé kò ní rárá rìsìkì so híhùn lé o ó lé o so orí ẹ̀ náà ń pè ní at-tatayyur aw at-tasha'um bil-ayyam kí o ti rí wa burú mọ́ àwọn ọjọ́ ayé kan àti kí o ra burú mọ́ àwọn oṣù kan tó kó dá o lẹ̀ kó lọ́n kó ṣàánú fún wa so fún àtàbà fẹ́ pẹ̀ sí ẹ̀yìn ètò àdénà yóò sọ̀rọ̀ kẹpẹ̀ sí zero eight one zero three three five one five أبو فتح ترميلون دقوا السلام عليكم ورحمة الله وبركاته Àsàlámù àlékún ìgbàkúgbà sẹ́yìn òde bá pinnu láti fọmọ yín sílé ṣe wọ́n sì jágbàlagbà ló pinnu fẹ́rọ̀ láti tẹ̀síwájú lẹ́nu ẹ̀kọ́ ẹ̀. káwọn ọ̀rẹ́ sáyìn sí sí mo rẹ̀ fàtìkù. Ìmọ̀ ìjìnlẹ̀